àwọn màláíkà ló mọ̀ polówó ta ní ó ṣàgbà àwòrán sọ pé a ní ọlọ́wọ́ tó lórí rẹ̀ àwọn àjíwé ìwọ́ta àtàrí polówó gbogbo ẹ̀kú ìwọ́n ti wá ṣùgbọ́n ọdí gbogbo ṣùgbọ́n ọ̀rẹ́ ìṣọ̀pọ̀ ìwọ́ta ojú olúwa wá tó polówó oríire wọ́n wá ní wọ́ta ìṣọ̀pọ̀ bá bá ní kí ló dé kò ṣe wàhálà dáadáa rọ̀ ta ní fi kó àkókò yẹn bẹ̀rẹ̀ torí ọjọ́ ìdí ìṣèpọ̀